a kí yín a sì bá yín tọrọ pé kọ́lọ̀ tún máa ṣàlékún àlàáfíà gígùn fún yín bákan náà yín tí ó tún wà ká bí yín wa Maulana Sheikh Adam Abdullahi Ilori tagamadahu Allahu birahmati agbọ́ ẹgbẹ́ àwọn kankan ṣẹlẹ̀ láàrin yín àti wọn nígbà tí wọ́n wà lù bẹ̀nẹ̀ ń bìbà yìí jẹ́ lè bá wa yànnà náà náà bá wa tàn sí. bàbá wa dábàá Ọbụla fa sa dumuni de si a sa bani bana a su kawa de a wa ni nu de n dala yen tan pe o gba yen wa inu o gba yen wa mu ti dala na ja adam o wa ni gbolo furufu ti yan na pila ọpa kan wa lọwọ ẹ ọ wa n jẹ ọgẹdẹ lọ furufu ọ wa mu lawa yẹn. mo rí i báyìí mo wá sádàmà sí ó dá sámà padà sí mi mo wá tají ibẹ̀ mo wá ṣe bó ṣe kàtó ma tó mẹka ní ìsìnwíye tí ń jẹ́ ìmọ̀ mo ìsìnwíye pé bàbá mi ò sábẹ̀ mo mọ̀ kò mọ̀ mi àjàdàm mo mọ̀ kò mọ̀ mi àmọ́ báyìí báyìí mo dára mo rí i yàyà wọn gbé ìwé yẹn lọ fún àjàdàm ní agége lópin hàn àná àwọn àgbà ó wá ń ṣe déédéé ìgbà tí ọba ilẹ̀ yìí kéré kú ó pe alájà Ádámù pé kó wá ṣe wàdúrà fún wọn alájà Ádámù wọn sọ fún ọmọ náà pé ó mú àwọn ẹni Ọlọ́run sẹ́wọ̀n tí ò bá fi mú ẹlẹ́ bóun bá tẹ̀ wá ṣàdúrà náà Ọlọ́run nígbà bí bá fẹ́ kó wọn ṣàdúrà fún ọ jẹ́ kó fi àwọn ẹni Ọlọ́run náà rẹ̀ ẹ wo ohun tí bàbá pàtì owó tí ó yí lọ́dọ̀ kéré kú ọba àlùjọ náà lọ́wọ́ kò dolúlu ọlẹ́ẹ̀mí nìkan bàbá kọ̀ nígbà wọn pe àdúrà náà tẹ́sí mi tí mo wá ṣe kọ pé mo jáde ọlọ́pàá ògbóyin ọlọ́run gbà fún ọ púpọ̀ jù. jazakumullahu kullal khair nas'alullah ta'ala yutawwila umrakum bil afiya wa salama wọ́fọ́kànnà lajẹ́míyàn ọlọ́run kó bá dúró tì ń kọ́ wa pẹ̀lú yín eléyìí fi ń rinlẹ̀ pé nínú àwọn awliya Allah Ona ni baba Sheikh Adam Abdullahi Ilori kí ọlọ́run kó bá kẹ́ wọn gẹ̀ wọ́n kó bá